Heavenly Father, Bola Falange, I say thank you for this morning, your wonderful daughter. Lord, I say thank you. You are my bone. You are my strength. You are my joy. You are my today. You are my yesterday and tomorrow. I thank you, Lord, for the wonderful children you've given unto me. Thank you for this wonderful Canada. Thank you, Lord, for the people that love us. Thank you for the enemy also because they will do themselves. Thank you, Lord, because of you. your world that is more than any man. Thank you, Lord, because you have a purpose and plan concerning everybody. Thank you, Lord, because you are with us. Thank you, Lord, because those who are against us. Thank you, Lord, because you are the one fighting them yourself. Thank you, Lord, because in the camp of the enemy, there shall not be peace there. There shall be peace in our home. There shall be orderness. There shall be holiness. There shall be goodness. There shall be presence of God. That is the fullness of God. The fullness of joy. The fullness of joy shall flow, shall radiate in my life, my children, my people's life, my platform, in the name of the Father Father, the Son, the Holy Spirit. that the Lord, this morning forgive us our sins in the mighty name of Jesus Christ. We want your power to possess us now, this morning. Father, let your power and authority possess me and my people and my children in the mighty name of Jesus Christ. Father, speak through my mouth in the name of Jesus. Whatever we bound today, Father, bound them. Whatever we lose, lose them. Lord, we want to speak. Father, speak through our mouth. Take total control in the name of Jesus. If any man or woman wants to rise and fight me over this one, I'm going to say this morning. Father, don't fight them yourself in the mighty name of Jesus Christ. Your word said the battle belongs to you, Daddy. We cannot fight ourselves. We cannot fight I cannot fight. I can, but you can fight for me. Father, the battle belongs to you. Father, fight for me. Fight for my children. Fight for my daughter, especially those who love me. Oh Lord, Father, fight for them in the mighty name of Jesus Christ. Fight for your nation in the mighty name of Jesus Christ. For the people you have been using mightily to support and to clear and to set the nation free from evil. Father, Lord, strengthen them as well in the mighty name of Jesus Christ. Thank you Father, this morning because you answer prayer. This word that's coming out from my mouth today shall be a light to every word, <laughs> to everybody. It shall be, it shall set the darkness <laughs> in fire in the name of Jesus Christ because the God, word of God is a light. So to darkness is going to be a fire. I pray, Lord, that this word that's going to come out from my mouth today shall be a fire to the darkness. Yes, Marika Paseteya. It shall consume every evil forest in the name of Jesus Christ. And the world shall be a light to my path, to my people, to my children path, to all the loved ones, to our nation. In the mighty name of Jesus Christ. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, because you are God. Nobody like you. For in Jesus' powerful name I pray. For I, I declare All the goodness of today, of this month, of this week, of the remaining of this year shall be our portion. But we shall not die this year, but live to the glory of God. In the name of Jesus, anybody that set trap for anybody that plan evil against me, against my people, such people shall be put to shame. I pray for our leader in Canada, in America, in Nigeria. Lord, strengthen them. Those who want the country to be okay, I pray, Lord, that you shall, they shall be okay. Their children shall be okay. In the name of Jesus, their home shall be okay. You shall strengthen them. Strengthen us as well. In the name of Jesus Christ mi fún I will not do this in vain but you shall reward me mightily both physically and spiritually financially and materially morally in all form in Jesus name thank you Father because you answer prayer worship you Lord because you are God in Jesus excellent powerful name we pray amen ẹ káàbọ̀ síbi ẹ̀yin mélòó ló wà níbi mi ò tí ì rí anybody but if you are coming on my platform please I want you to be commenting I permit you to comment but if you don't want to comment no problem all right quickly we are going to the word of God but you can see the I the title was Sanwo-Olu and um Wasiu Ayinde's daughter. Okay, so there was a video going viral. Um, I'm coming. I'm coming first. There's a video going viral. Okay, hold on first. I've not seen anybody on this platform. Please share. All right, please share for me. All right, share it's a wonderful, this page is a wonderful page, but because those people you believe in, I'm telling you, those who are doing evil, that they place on the social media to be doing bad things, they are still going to crash. Bet it. So don't waste your time now. If you want to be uh, my fans, You want to be a fan, but you know, let me just tell you the truth. I don't want bad people. That's why I want people on my platform. I don't want criminals, okay? I don't want criminal, all right? Because ìbùkún ni fún ẹni you, tí ó jókòó sí àga ìwé ẹlẹ́ṣẹ̀ with ó darapọ̀ mọ́ èèyàn Yes, Bible said it. That's according to the book of Psalm 1, okay? So it's better for you to be alone than to be in the midst of wrong people, all right? It's dangerous for you, all right? <clears throat> Oh, excuse me, Momo. Not too much time. Not too much time. All right? <coughs> Share it. You can see Governor sanwo and uh, Wasiu daughter. So let's go quickly there. Let's go there. We are going to quote Bible for them. There's a video going viral. Asayinde daughter was uh, um, elected as Kinino. I'm coming. I'm looking for it now. Okay. So here, one only Kwam daughter Damilola Marshal got assigned by the Lagos State Governor as his senior speaker, I mean, speech, special assistant. Okay, special assistant on tourism. On tourism, special assistance. A lot of a lot of media, a lot of newspaper have also picked it up. So now we go quickly then. Damilola Masha that is Damilola Basirat ọmọ K1 àtakò ẹ o àkíṣe alátakò ẹ o but bàbá ẹ alátakò ni so me get there. we are going to back it with the word of God I'm more takò ẹ o mo ò takò ẹ torí mi ìfẹ́ kẹ́ni kọ́ni takò ọmọ mi o but kato tó ni party. Eh kato tó ni party. ti Ọlọ́run àwọn ènìyàn tó yẹ fún àwọn ipò kan ok ká tó sọ number one you are not the only daughter of your father Okay? You are not the only daughter of your father, and you are not the only one supporting the politicians. You are not the only one supporting the politician. Some have been supporting politician even before you graduated from your school. Okay? Even before you became a lawyer. But especially your father wanted to support you and raise you especially among. I don't know. Maybe because you cover a secret. Maybe because you supported him. I know you're a lawyer, okay? And you supported him and you cover many of his secrets. But now I'm coming. Now, and the same thing with your brother, your junior brother, Kabiru, Femi, Masha. The two of you, your father is lifting you among all his children, supporting you. You understand me? Supporting you among others. Okay? But, and I know, I realize that maybe because your mother is from Ijebu, from Remo, Yes, from Ijebu. And your father also is from Ijebu. And you are being raised, I mean, you are being now appointed as a um, special advisor. Mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ ọpọlọwọ ló wà lórí ẹ̀. Nọmba wa máa gbé lọ sọ̀rọ̀ Okay bẹ́ẹ̀ yẹn. And other people in your family and the other time you know, Among all your father's children, you are the one flying fara fara fara fara fara fara fara fara fara fara fara going to abroad from Paris to London from London to me. ò rí pé America me dẹ̀ Canada okay but you flying around every two two weeks we don't know what you are doing àmọ́ tó ń gbé bóyá ó ń bá wọn trafficking owó ni accuse ẹ bàbá ẹ̀ sí evil now kí ló wà lórí ẹ ìwọ tí mo ń bọ̀ mo ń bọ̀ lọ́dọ̀ Sanwó-Olú ìwọ tí ó wà lórí kí ló wà lórí ẹ ìwọ tó lè bá bàbá ẹ̀ sọ you cannot talk to your father to stop misbehaving now ṣé mo ń bọ̀ nǹkan tó kọ́kọ́ kà nìyẹn now let's go to the word of God let us back it up Sanwó-Olú you Damilola that cannot speak that cannot advise the father because tí ọmọ bá ti dàgbà tó bá ti kọjá eighteen years tó bàbá àti bàbá àwọn parents bá ṣe nǹkan búburú kò ṣe pé máa nà wọ́n o you can easily correct them you can easily call them to order you that cannot call your father to order and those two of you tí bàbá yẹn tí bàbá yẹn single raising two of you èkejì yẹn tó ń jẹ́ Kabiru Fẹ́mi Kabiru systematically ó plant ẹ̀ tó former speaker ni yes Oprah àti ẹ̀tọ́ according to information tí mo gbọ́ is working with um, Gbajabi Amila and these two of you you are born of the same father and the same mother among all these people is it are you two of you are you the only one tí bàbá ẹ bí or what is the reason why all of you is it because you are covering in secret kí ni wọ́n máa yan ìwọ fún fún special adviser ní Lagos state tó Sanwó-Olú ọpọlọ olówà lórí ẹ ọpọlọ olówà lórí ẹ tó lè advice dá di ẹ simply because you a lawyer or what I don't understand. All because Sanwo-Olu, Governor Sanwo-Olu also is from Lagos. I mean, from Ijebu. What, do, what is it? Two of you among your father children. Eh? And you are not the most nicest among your father children. Is it because you cover the ass of your father? Is it because you cover your secret, your daddy's secret? Is it because what? There's something behind it. I don't understand. You are not the only one that supporting that being a politician. There's some I know me over there anybody want. I know some of you that have been a politician that have been supporting politics láti ọdún tó ti pẹ́ wọn ò fi wọ́n sí position kankan bàbá wọn because your father is not choosing them and is not putting them in that position what is the issue kí ni reason is it because you are giving your because you cover your, whatever your father is doing that is bad you busy supporting him that's why he's now lifting you among his children are you the only one tí ó ní ọpọlọ àbí tó kàwé nínú gbogbo ṣe bó máa ń pò sí pé all his children is they are graduate they are not all graduates i know i know they are not all graduates But you are not the only one that is graduate, that is even learning, that is even in, in, intelligent and brilliant. But you now, Shebi, your father is from, your mother is from Remo. Your mother, your father is from ijebu So it's because of that, and then they choosing you in Lagos State as a special advisor. Ọpọlọ wo ló wà lórí ẹ. Ọpọlọ wo ló wà lórí ẹ ṣé bí ayé bàbá ẹ̀ ṣe rí bó ṣe ń da ìgboro yẹn ṣé kan sanwó lè gbàdúrà pé kóun níbẹ̀ let us go now to the word of God sanwó i want to i want to i want to talk to you with the word of God because mfm ni not you are first of all member of mfm later when you notice uh, sanwó-olú you know you are one of my best uh, governor but that doesn't matter okay mm-hmm. ṣe rí pé mo jẹ́ gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ láti bíjọ́ mẹ́ta mo dẹ̀ tí ń wò bóyá people will talk about it nobody talk about it and that's why this morning monday morning and i know especially especially adviser aṣáájú bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àbátúrẹ̀ sí ṣiṣẹ́ adẹ̀tí mo pé ẹ ti wà lọ́sàn-án máa ẹ ti máa ṣiṣẹ́ látàárọ̀ títí di ọ̀sán nísìn mi ò ti ẹ̀ kẹ́nìbọ̀dì tó wà lórí pláfọ́ọ̀mù ẹ káàsùn ẹ káàárọ̀ ẹ káàlẹ́ gbogbo bí tẹ́bá ti wò mí ẹ káàbọ̀ sí mi ẹ jọ̀ọ́ ẹ má bínú. now governor sanwóolu let, let, let us go to the word of god. àwọn wo ló Ye fún ipò tí ẹ kàn ń fi tọrẹ yẹn tẹ fi ń ṣe bíi pé tẹ máa fi ipò ṣe bíi sàrà bíi pé familiarity and private things or traveling things or family things or kìnnìkan kìnnìkan things that's not good enough let's go to the word of god because I know you're a member of MFM. Yes irú Baba kan ẹ ti sá ẹ ti lọ sí mfm dáadáa rí èmi náà kẹ̀dẹ̀ rí mi and you know you are member of mfm ẹ tún jẹ́ member of redeem àmọ́ also mo ti lọ sí ní redeem rí tẹ́ bá wo redeem ní south africa ẹ máa rí orúkọ mi nínú list wọn ṣó ti yẹ tó máa ní register ok tí ẹ bá tún lọ sí èsì mi ò mọ̀ bẹ́ẹ̀ ti lọ sí èsì rí ṣó ti yẹ mẹ́yẹn so in tí mo confess náà ni pé you are a christian so brotherly i can talk to you and again lagosian náà là wá that's why we are from original from ondo sepo lagosian ni mi my, my daughter is from lagos and also i build and i have a house i have a house in lagos and and I've been working to Lagos state also to be okay because mo ti sọ ọ̀rọ̀ nípa Lagos state títí títí níbi báyìí náà àti pé wọ́n ń jọ̀kan wọ́n gbé story eh, first eh, first eh, assembly of kìnnìkan kìnnìkan náà tó kọ́kọ́ wà ní Nàìjíríà gbáyìí tó wà ní ibi Makati níbi no tó wà níbi kí lorúkọ ẹ̀ níbi bẹ̀yẹn. I will remember ní àdúgbò wa I talk about it once you sọ pé wọ́n ti ń dalẹ̀ sí gbogbo bẹ̀rẹ̀ rọ̀ you know I talk about Lagos state so I have a building in Lagos state I'm a Lagosian as well my daughter is a Lagos okay that's why we are Canadian we are also in Nigeria my Nigeria is our father's land you understand me and Lagos yẹn kẹ̀dẹ̀rẹ́ ti gbogbo wa ni okay kò gbọ́dọ̀ bàjẹ́ ọdún àmúnilú èkó kò lè gbẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ tòótọ́ let's go I want to talk to you in the word of God okay. We are going to go to the book of Old Testament. Ká kọ́kọ́ ka ká tó ka New Testament. Let us go to the book of Exodus. I mean Exodus. Exodus. Exodus chapter 18. We are going to read verse 21. Moreover, look for able man. I mean able men. Men yẹn kò mí pé bóyá ọkùnrin àbí obìnrin o. He's talking about human being. Okay, when you hear able men. Okay? So, able men for all the people, men um, for, for all the people. You got because the position you are electing people is for all the people. So you look for able men, the one with intelligence, I mean, that the intelligence that has intelligence, uh-huh, that is brilliance, okay? That's also, it will, it will read this for you here. Listen. Men who fear God, that fear the Lord. Okay? That is that will pay. That will pay the commandment also. That is a law of the country. Okay? A, a lot of lawyers don't obey this, the, the, the law of their country. That's why they are lawyers. A lot of lawyers also, we have a lot of lawyers that have been sentenced to life imprisonment for their cri crime they committed. You understand me? So it's a lawyer. It doesn't mean he fear the Lord. Okay? Uh-huh. He said, men who fear the Lord that those who can uphold who supposed to be in the position only most of you who are trustworthy who are trustworthy is that not a trustworthy person or you just want to you just want to use that to compensate his father don't forget they compensate this man for many times and the man is doing evil to Nigeria more mainly yes Nigeria K1 have done evil to a lot of Nigerians and such people their child papa you know nǹkan tí ìyàwó bá ti ṣe ní wọ́n máa ní bàbá wọn ti ṣe ní wọ́n máa you understand me hmm. ẹ máa gbọ́ Hey, who fear the Lord who are trustworthy trustworthy and hates a bribe They came one doesn't hate a bribe the daughter cannot hate bribe okay because the other day when he was flying para para para para para to abroad flying para para going up and down during that time before the election okay that time níjọba yẹn we are mọ nǹkan tó lọ ń ṣe oh the only one that is finally like up and down and be plenty a lot of expensive bag a lot of money a lot of things that are expensive here and nígbà yẹn náà wọ́n compensate wọ́n fún wọn ta ilé ilé kí gbogbo ilé mu àmọ́ àwọn tó ṣe àbáṣẹ́dọ̀ fún àpolówó for him i mean for her that time that i make Albert free of fun for him i mean for her then i never collect money never pay me them I post her on my platform that time, but she's not the only one of her father's daughter. The father has a lot of children. Okay? And the brother also that is Kabiru Femi is working with sister. Uh, it's an information alleged ni alleged ni alleged ni alleged ni alleged ni Baja, bajani, bajani, ni And I've saw in the paper where they say if you want to anything from Lagos State Surulere, you should see Femi, Femi Ademasha. I've, I've got it also. I screenshot it you. I have that one also on the newspaper. Is it the only one that the that the K1 tó owó nìkan ni àwọn méjì yẹn nìkan ni K1 bí ni? Ṣáwọn nìkan ló bí ni? Or secret? What is the secret between? Is it because they covered their father? They go around with their anyway ṣá let us read finish sanwóolu governor sanwóolu respects you uh-huh, but despite the respect we, we be able to talk to ourselves okay because I want àwọn tó ń jókòó tó ra advice ni wọn lọ́gbọ́n lọ́kọ̀ọ̀kan tó wá wọn tiẹ̀ lọ́gbọ́n wọn ní kankan wọn ní ìbẹ̀rù ọlọ́run kankan and àwọn tó dẹ̀ sọ pé the position that belongs to that Nigeria at this junction ẹgbọ́n kan tí wọ́n sọ ni wọ́n ní ta ní ògorí òkè olúwa lọ tàbí ta ní òdo níbi mọ́ rẹ̀ ibi mímọ́ ọlọ́run ni tí ipò àwọn ipò tí àwọn ènìyàn the high places àwọn ipò tó ga ní orílẹ̀-èdè nàìjíríà yẹn the belongs to the only ones kì í ṣe pásọ o i'm not saying pásọ àwọn kẹwu o mi ò sọ pé pásọ o but people who are trustworthy who hate bribe ṣé wàsíù hate bribe ṣé dámilọ́lá máa hate bribe o sọ́gọ́sọ́sọ́wọ́lú dámilọ́lá ò ní hate bribe ó ti yẹ yín mẹ́yẹn ó ní ó ní who hate bribe and place such men ẹni tí ó bá ti ẹ̀ ṣẹ́ ti and place such men or women over the people àwọn tẹ́ máa gbé lórí àwọn èèyàn kì í ṣe tó máa máa lu àwọn èèyàn pa tó máa máa ba kàrí àwọn èèyàn jẹ́ bí wọ́n ṣe fi ìyá ẹ̀ sílẹ̀ is it because mo ti wò níjọ́ tí ìyá ẹ̀ tó ń ṣe graduation fún ní oriental lọ́jọ́ tí ìyẹ̀ bàbá ẹ̀ ló celebrate ẹ̀ nígbà tó ṣe tán ní law school ìyá ẹ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run yẹ́lò ní ìyá ẹ̀ wọ̀ níjọ́ náà mo mọ̀ ìyá ẹ̀ wá bẹ́ẹ̀ bó ṣe fẹ́ bí bàbá ẹ̀ ṣe fẹ́ bá ya fọ́tò bá ó sá ni olówó fẹ́ bá ya fọ́tò ó sá ni fídíò gbé báyìí ó sá ni kò fẹ́ kó fọwọ́ kan kó kí wọn kó má kí wọn ẹni tó bí ọmọ méjì fún kéwọn nìyẹn ọmọ ẹ̀ yẹn nísìnyí náà òun náà ni tó torí pé ó wá láti ìjẹ̀bú débi mẹ́mi ṣe sọ ni o torí pé ó wá láti rẹ́mọ òun ni original full nínú àwọn ọmọ ìyàwó àti àìní ẹ̀ bóyá àwọn ni full ọmọ ìjẹ̀bú and governor sanwó-olu ṣe mọ̀ pé origin yín despite pé wọ́n ti legalize yín for long time you have been a, legal, a negotiator for long time you are originally from Jebu. you understand me is it because of that you are now choosing this one among the Wasiu child shebi the other day they gave him estate kini is it the only one I want to be rich and I know there is one girl níbẹ̀ yẹn tó yẹ pé ńgbà tó kọ́kọ́ lówó ńgbà tí Wasiu sì ń ṣàlẹ̀ jẹ náà tí ó ní problem owó àwọn yẹn náà ló máa gbà is it because this one are covering him or what is it gan what is the problem one is with sanwó the other one the same father or the same mother the other one is with gbàgbé àmìlà mo rí ni o I saw the paper ni o kì í ṣe pé wọ́n fẹ́ tí wọ́n ti sọ pé tábà tí ká má sọ o àbí mo kúrò pé if you want anything o ìṣúrú lẹ́yẹ eh, kíríkọ kíríkọ lẹ́yẹ eh, kíríkọ kíríkọ because gbàjà ìṣe eh, ẹ̀ àmọ̀ ẹ̀pọ̀ ọmọ bàbá wa ni ṣé wọ́n ní wọ́n dáwà mọ̀ mí ni wọ́n mọ̀ mí náà wọ́n ṣe dáadáa fún sìrúlẹ̀rẹ̀ single-handedly ni wọ́n ṣe dáadáa fún Sùúrùlérè build church for Sùúrùlérè build mọ́ṣáláṣí for Sùúrùlérè hospital for Sùúrùlérè kíníkọ for Sùúrùlérè kíníkọ for Sùúrùlérè Sùúrùlérè ni Sùúrùlérè láti má ṣàkìlò Sùúrùlérè ni I know he's doing good to Sùúrùlérè people and they said they should be calling ó wà lára àwọn tí wọ́n máa ń lò tí ó jẹ́ ọmọṣẹ́ tí ó ń fi kí ló dé gan kí ló dé sóun nìkan lọmọ méjì tó wà mẹ́yẹn àwọn tó sọ pé gbọ́dọ̀ wà ní pòsíṣàn láti sọ fún yín o gọ́vnà Sanwó-Olú gọ́vnà ṣe fẹ́ kí ìjà ṣe fẹ́ kí ni ó bá di ní ọjọ́ ọ̀la torí mi ò understand ọmọ yẹn ní ìsìndó ẹ̀kọ́ lọ́kọ kò ní ọkọ wọ́n fún ní pọ́ọ̀sì pọ́ọ̀sì pọ́ọ̀sì káàkiri ṣé kí wọ́n bá máa sọ pé bàbá ẹ̀ ti fi sísẹ̀mù fi dá àjọ pé kó má lọ́kọ lẹ́wọ́n ń fi ọ̀rọ̀ pọ́ọ̀sì máa fẹ́ máa fi ṣe compensation for all the time she need to marry that children all these daughters of k they are not getting married She have money already now. Let me read again. Exodus, Exodus chapter 18, verse 1, um, verse 21. Only moreover, look for able man, able woman from all the people, for the of the people, because the position of your singing, Abi, maybe you are for the people. Maybe democracy is for the people, for our people and for the people. Abi, Beko, for the people men who fear God them Dámilọ́lá fear God ṣé bàbá ẹ̀ fear God And someone who sanwó be a in the ṣọ́ọ̀ṣì who are the trustworthy who are trustworthy and hate a bride, Nibo. bribe níbo Wàsíù hate bribe ọmọ ò lè hate bribe láyé èèwọ̀ and place such men or such man, woman over the people Benny. bẹ́ẹ̀ ni ẹni tó máa advice yín tó máa you afẹ́káyé yín dàbí ayé kéwà ni sanwó ṣe fẹ́ kí ayé yín kó dàbí ayé kéwà ni ṣé kí ayé yín kó dàbí ayé kéwà ni kẹwàá máa rúùlù Lagos State ní ó máa kó odidi ọdún mẹ́ta àtòṣù mélòó kan tẹ máa fi kúrò kẹwàá máa rúùlù Lagos State bí Wàsíù ṣe ń rúùlù ayé àwọn obìnrin àti orílẹ̀-èdè wa àti bó ṣe ń rúùlù ayé èèyàn kò ní lè dáa kò wood ẹ ṣe dáadáa yú ẹ ṣe dáadáa wọ́n dẹ̀ sẹ́ pé kílẹ̀ tún lẹ̀ yàn fún ná to be travelling for tour ṣé kìí ṣe pé ó tún máa lọ gbé owó tí wọ́n máa lọ ṣe nǹkan go to abroad. okay a bribe and place such man or woman over the people as chief of thousand ìyẹn olórí àwọn thousand torí pé bó ṣe jẹ́ adviser yín she going to govern a lot of thousand she just like a governor also personal assistant to governor is also a, a semi-governor You want to place uh, somebody that is not worthy, that is not worthy, that is not trustworthy, that is not uh, good. Uh, eh, he's eh, not the right person. Uh, over thousand, hundred, fifty, and ten. You know Ìbàdàn ìkọkíní cockney. ò tí bẹ̀rẹ̀ sí lo million kó the billion kó the di trillion báyìí. You want to place this person over hundred, I mean millions of Lagosians. Isn't it? Is it because he's originally born, the mother is from Remo, the father is from Ijebode? Is it because of that? oh, I don't understand. Or the most only you know why intelligent you. Kí ni fear of God to repay. you are a Christian. You also want to want to choose people, want to choose people to support you. That's to be people. You understand me because So òun ló máa máa sọ adviser àbí kíni òun ló máa máa sọ nǹkan tí ẹ máa ṣe fún Lagos State báyìí lára àwọn adviser òun ló máa máa sọ ló máa máa decide nǹkan tó máa ṣe fun Lagos State lórí àwọn millions of people yẹn ọpọlọ wo ló gbé kí ni good example tí yìí bàbá ẹ mo ti ẹsọ ti ya ẹ ya ẹ ya ẹ má bínú o màmá yẹn má bínú kí ni good example tí bàbá ẹ ṣe kí ló mm, is now. ẹ ti ṣe mistake Governor Sanwó-Olú ṣé mo pé máa ń fún yín best best best and ah, you are not you you make a lot of mistake here no no no Okay I want to I want to give you another one to support you. I mean to give you, uh, you know, I want more look. For, I'm looking for New Testament to back this for you. Let's go to Philippians chapter three, chapter two, verse three. Philippians chapter two, Philippians chapter two, verse three. Do nothing from selfish ambition. Okay? gọ́vnà sanwó wá sí torí wọn náà gbé sórí kí nígbà ìpè lójú dídú ẹ máa máa ranjú sí kámẹ́rà kiri wicked so abatẹnijẹ wilay of wilay you wilay people's children destiny you destroy a lot of people's children destiny all the women you have destroyed and the men you have destroyed the secret the blood a lot of blood that is in your hand you want to even ọmọ yẹn náà you are you dey succumbing na the nonsense. Philippians chapter two verse three do nothing from selfish ambition or consent but in humility count other more significant significant I mean significant tongue tongue significant. <laughs> significant. Okay, that yourself. ṣé tán gidi ẹ lè kàkiri dada ele bá mi pele this one significance significance eh significance <laughs> my dog okay thank you that yourself Thank Yes. Yes, another information. I mean, yes, another interpretation. Important. You see? Okay, that one is very, you see, English that, you know. Count yourself more. I mean, let me read again. Do nothing from selfish ambition. Ṣọmọ yẹ kì í ṣe selfish ambition. Òun ni. Don't forget Sanwo. Sanwo, Sanwo ẹ̀! Eh, Sanwo of Lagos. Sanwo ẹ̀. Sanwo do you know let me remind you when uh, uh, what is his name this man from Epe was there eh the way they used to praise K1 there was a day I was going out and I saw poster of K1 in Lagos State everywhere in Lagos State they are not posting the Godfather the one that is helping them they are not posting some Sowore themselves they are posting K1 what happened to K1 and the person today. K1 is the, the, the genesis, is also part of the people who let that man not go second time and let fights happen between him and the Baba. Okay? He was pressing, you know what? He put, uh, what is it? I, I mean, Ambode put, uh, the name came now. Ambode put Wasi on his head like this. Are you getting me? He's part of the people who set him up also, that caused commotion that let fight happen. And you can see the moment mi ò mọ òun ló kọ́kọ́ jáde tó gbé síta pé ó jẹun lówó tó bẹ̀rẹ̀ sí ń tẹ̀ sí lójú òun and then nígbà yẹn wọ́n wa wá gbé sodo sọ́dọ̀ bàbá ni ah à nígbà táwọn complain about àwọn ọmọ ẹgbẹ́ bá ti complain pé there is nothing we can do o so Sanwó-Odò we know that this is your you cannot go third time but at the same time now this four years ó sì kú odidi ọdún kan àmì ọdún meta tálẹ̀ tẹ máa lò fún tẹ bá kúrò bẹ́ẹ̀ náà ó dàbí pé àmúsá ló máa lọ hmm, ọmọ ẹ̀pẹ́ ṣé wọ́n tún lè gba ọmọ ẹ̀pẹ́ láàyè láti ọmọ ẹ̀pẹ́ ló máa lọ wọ́n wá fi àdúgbò àdúgbò àwọn àdúgbò kan wọ́n fi ṣe kínní ẹ jẹ́ ká tètè mẹ́rin tó bá fẹ́ lọ fún gọ́fúnọ́ṣìpọ̀ tí eléyìí tẹ́ ṣe kò dáa ó ti yé mo kàn fẹ́ rán yín létí náà ni pé wọ́n gbé sórí ńgbà yẹn <laughs> òun ló ti ṣubú k1 òun ló ti ṣubú so tó bá ìfẹ́ tì ní ṣubú náà tó bá máa píṣì ilé tó kù iná kò sí nǹkan tó ti ṣe mi wọ́n ilé ń píṣì yín bọ̀ mi ìwíṣì yín bẹ́ẹ̀ torí pé ẹ ti ẹ̀ ń try ẹ ti ṣe reluwé àbí kí ni wọ́n ń pè ẹ ṣe train ẹ tún ṣe kí lorúkọ ẹ máa ń ṣe ẹ try gbogbo àwọn tó dẹ̀ ń jí lẹ́tà tó ń talẹ̀ ìjọba tó ń talẹ̀ òṣàwọ̀n yẹn náà gbogbo ẹ̀ pátá wíwó ẹ fẹ́ try láti ní ègò Lagos State náà kí gbogbo ẹ̀ wà òkè kí wọ́n sì crime káwọn èèyàn máa máa bìí pé wọ́n sínwín ní pé iṣan wọn fẹ́ máa ṣàyà bí èèyàn fẹ́ máa ṣẹ̀yìn bí àyà I know you are working ẹ lè mọ̀ pé njọ́kọ̀ bá mi post yìí náà pé ah best governor of Lagos State mi ìfi mú àyè múra mo kàn rí pé ń ṣiṣẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ni tí a bá ti ń put smile sójú àwọn èèyàn abẹ́ fún wa lówó àbáwá à sínú tíìmù yín akọ̀wà ń bí akọ̀ǹsọ̀ náà ní ṣẹ́dẹ̀ rí lórí àwọn ọ̀rọ̀ tá a ti help gan láti sọ tó jẹ́ pé ó help ìjọba gan kò sí nǹkan kan tá a rí gbà mẹ́bọ̀ tá a máa gba èrè wa ọlọ́run máa san ọjọ́ fún wa ó ti yé ribiribi i know hate i hate i know i like but ẹni tó bá dẹ̀ ti like èèyàn fún iṣẹ́ tẹ̀ ń ṣe àní fẹ́ kí iṣẹ́ yẹn tó bá kú bèbí àṣeyọrí báyìí kí wọ́n bá jẹ́ fún yín fi sí yín because mi mọ kí ló dé tẹ́ fi gbé dámilọ́lá kó jẹ́ special assistant ẹni tó máa assist special assistant kí ló ṣẹlẹ̀ tí ó jẹ́ pé kéwọ̀n ọ̀dọ́ ọmọkéwọ̀n ọ̀nà Basira, bàṣírà bàṣírà bàṣẹ̀jẹ́ ló máa máa ṣe assistance fún yín ẹni tó ṣe lọ́ọ̀yà fúnjọ́ sí ẹ má rántí ẹ má gbàgbé o bí àwọn criminal bíi pé kí wọ́n ní problem kàn ní problem kàn ní ẹjọ́ kàn ní ẹjọ́ kàn sọ pé àwọn ló pa Mohbad kàn láwọn ló pa Mohbad oríṣiríṣi wa lá ló ṣẹlẹ̀ ẹ́ ẹ ti bẹ̀rẹ̀ dáadáa o àgbàdo àkẹ́bàjẹ́ o ṣùgbọ́n àwọn tó ń sọ pé ó dáa ṣé kìí ṣe for special for um, selfish ambition ni fún kéwọ́n tó jẹ́ wọn kéwọ́n yẹn tó jẹ́ ọmọ yẹn for selfish ambition ni ṣóun nìkan mo tún béèrè lọ́wọ́ ẹ kéwọnù kéjàtìjàtì ṣóun nìkan ló wà nínú ọmọ tó bí abatẹnijẹ́ á dẹ̀ máa fẹ́ kọ́ ọmọ tòun dá ṣé ọmọ yẹn kò yẹ kó wà ní ọkọ ṣe agbọ́ ti bá agbọ́ ti kàbírù tó ń bá wọn tó ń bá tó ń tẹ̀lé tó ń ṣiṣẹ́ fún gbàjàbí àmìlà ire làwọn yẹn ṣe gbogbo àwọn yẹn ló ní fámìlì wọn ní ó ní èèyàn tó tún ṣiṣẹ́ gan náà bẹ́ẹ̀ wọn ò ní mú òun yẹ mú òun máa lọ kiri because you want to plant yourself everywhere and you are ṣé kéwọ̀n ẹ̀ tí mo pé mo sọ pẹ̀lẹ́nu mi terrorist ní kéwọ̀n anybody that is doing the work everyone is doing in the society is a terrorist Kini one former fọmọ ẹ̀ jẹ́ òṣèré kí gbogbo kí nonsense mo sọ nìyẹn o abatẹnijẹ́ ni kéwọ̀n kí ló wá ń ṣe ní kiri Ogun State ọmọ yẹn ìṣù ọmọ ogun a lè discriminate kó ló ń gbébọ̀ tì í kó o ṣe wọn ò lè rí oyè kankan fún wọn lógun state ni nígbà tí Wàsíù lọ sógun state ó lóun fẹ́ lọ jẹ rẹ́ẹ̀pù wọn ò àwọn ògùn sọ pé àbẹ́ ya wèrè ń bolẹ̀ tí ń bọ̀ tẹ́ lókun lọ́rùn. ọmọ tẹ́yà bá bí ẹyá ló máa jọ kí ló dé ọ̀pọ̀lọ̀ ṣe nǹkan tí ẹni tí bàṣẹ ló máa sọ fún gómìnà Lagos State sí níta tí ṣe tó ń bọ̀ sí kí ló dé tó ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ wá yan special adviser kan báyìí abẹ́ẹ̀kan fẹ́ wá nǹkan kan ṣàfún ẹkùn wọ́ọ̀dù kan ẹkùn lámọ lórí kí gbogbo nǹkan tẹ́ wá ń sọ kó bẹ̀rẹ̀ sí advice ní rọ́ngílẹ̀ sí àbó fẹ́ wà ń bẹ̀ fọ̀ fìdí ẹ lásán ṣé ó kàn fẹ́ jẹ tẹ́rìmù ni ṣé òun lè fẹ́ máa gbọ́rọ̀ sílẹ̀ nítorí pé special adviser tó ní ó fẹ́ jẹ tó ní special adviser special adviser ẹ̀ mọ̀ tó mọ̀ special adviser ni your adviser will determine what you are going to be doing to the society and what the father have been doing to society ẹ bèrè mo bèrè ní o gọ́vnà Sanwó-Olú ẹ yá wá nǹkan ṣe sí o ẹ yá wá nǹkan ṣe sí ó tún jẹ́ wọ́n tún sọ pé ó máa lọ sí tọ́rìsì ó máa lọ ó máa bọ̀ a tún máa lọ sí tọ́rìsì lọ ṣe kíni let the girl marry ẹ má bínú gọ́vnà your excellency o ìgbà tí ìyàwó yín wà ní èjì ọmọ yẹn ṣé kò ẹ̀ tí ì fẹ́ ṣé ìgbà tí ìyàwó yín wà ní èjì ọmọ yẹn ẹ̀ tí ì fẹ́ tọ́ ẹ̀pọ̀ ti fẹ́ sí kí ló fẹ́ jẹ́ ṣe special adviser fún ṣé ó fẹ́ fi dalé yín rú ni bó ṣe ran síbẹ̀ ń jọ́sí náà nìyẹn ọmọ tí ò lè advise bàbá ẹ̀ kí bàbá ẹ̀ kórìí bàbá ẹ̀ straight torí bàbá ẹ̀ ṣe gbágungbàgun sí gbòòrò tí bàbá ẹ̀ ṣòṣì bí ẹran oníwo tó ń ṣèkà fún everybody including to tóbi. ó fi ń gba yìí ni a máa ń ṣe kiri kan a máa ń ṣe kiri kan kó bí ọmọ ọmọ fifty àbó bí ọmọ seventy kó a máa gbé kan kó jẹ́ òun ló máa gbé sórí kó máa crash àwọn ayé ìyókù fún fún àwọn kan what the hell what a nonsense nonsense ni àwọn tó ń sọ pé ká fi kó máa fi jẹ leader tó ń ní kó máa ti yé bẹ́ẹ̀ wọ́n wáyàn wọ́n lè lọ bóyá bóyá wọ́n lè bá wa fi síbi àwọn bí kó lọ máa sọ̀rọ̀ àwọn ọlọ́pàá àbí nǹkan bẹ́ẹ̀ yẹn kó jẹ́ lọ́ọ̀yà àwọn ọlọ́pàá ìwọ lẹ́kọ̀ọ́ gómìnà Lagos state. anyway ṣá o lè tọ́wọ́ tó bá ti jẹ́ pé order from above akàn suggest náà ni o bí nǹkan kò ṣẹlẹ̀ kò sí kò problem akàn suggest náà ni o. impurity ṣẹ́ni tí ò tí níyàwó lẹ́fẹ́ fi ṣe special adviser ṣé kò dangerous fún yín ṣé kìí ṣe pé fi set yín up ṣé kìí ṣe pé fi dalé yín rú anyway kò problem. no time now but you see people who fear the Lord we are going to make things right àwọn ló dáa. I don't know. I don't understand. Thank you. tẹ́ bá ka second Timothy àbí first Timothy chapter three verse one to seven you can see one to seven you see people who are worthy okay ṣé Kéwọ̀nù gba plot of tó gba ilẹ̀ mi àbí kò gba ilẹ̀ mi ṣé Kéwọ̀nù gba two plot of land lọ́wọ́ mi lọ́wọ́ èmi kò fún mi lówó ó tún gbà tá bá ka gbogbo àwọn tó jà wá lólè báyìí orúkọ Kéwọ̀nù wà mẹ́ ṣó ṣe bẹ́ẹ̀ àbí kò ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà mo fún ní àwọn nǹkan lóríṣiríṣi mo fún lówó o mo tún fún wa ní nǹkan tí ò bá mo máa fún lówó o ó máa dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ pé mo ọmọ obìnrin tó yẹ pé mo struggle láti bẹ̀ ọlọ́run tó dẹ̀ mọ̀ tó mọ̀ pé kò sí anybody lajo. ẹ̀sìn bó ṣe ń wọ̀ wá mí báyìí ẹ̀ ń fi ọmọ àwọn ìka lẹ́ tó fi ń jẹ oyè ní orílẹ̀-èdè nàìjíríà yorùbá i mean lagos state lagos state do something do the needful. Any ní the governor should have appointed Auto Bola ṣé personal assistance tí wọ́n sọ yẹn tó bá tẹ̀ máa yàn tí nǹkan mi kí ló máa tẹ̀lé wọn jáde tí wọ́n dẹ̀ mọ̀ pé ọkùnrin ní Sanwó-Olú wọ́n fẹ́ fi system torí pé they want they been trying to to give him ọmọdé tata ọmọdé tata is no longer working they want to use that boy lady for Wasiu is the one behind all setting ọmọdé tata for all the governors all the senators all those nonsense you know now it's not possible He want to set his daughter to be a personal assistant wọ́n ṣe sẹ́ẹ̀tì ẹ̀ náà lọ sífẹ̀ ńgbà yẹn nìyẹn wọ́n fẹ́ kó di ìyàwó ọ̀nìrìṣà ó pẹ̀lú nǹkan tí ọ̀nìrìṣà tí gbogbo àṣírí tó fi ń tú àṣírí ọ̀nìrìṣà sórí bíbà it's part of it torí ó reject ẹ̀ tó bá reject ẹ̀ náà sí ó ìdá torí pé iṣẹ́ yẹn máa bàjẹ́ iṣẹ́ tí iṣẹ́ tí sanwó ti ń ṣe yẹn ó máa bàjẹ́ ní gbogbo iṣẹ́ yẹn báyìí wọ́n máa jáde unqualified ni so i'm not saying you should kó yàn mí o mi ò sọ bẹ́ẹ̀ o if you are talking we are not talking because of our selfishness we are not talking because we want to be in that no We are talking because of the people, our people. We are talking because we are also part of it. Other people, I remember, were Nigerians since. You see now, but don't have a sin fi wọn. Ọmọ yẹn bully, don't have a sin fi terrorize àwọn èèyàn. Am I? You cannot do that to me. She cannot do that to me. But she, they are going to use it for many against many people wrongly because the father doesn't want it. And whatever father is doing, is is a father is doing up to date. He supported the father, so Did Kosowolu want to life want to be like Wasiwa life? The way he live his life, is it because of money, just carry money? Ẹjọ́ ti ẹ̀ torí Ọlọ́run ìjọba Nàìjíríà ẹjọ́ ẹjẹ́ kó amúrúkọ àwọn terrorist ẹ̀bá ti list ẹjẹ́ kí list wọn wà ń ta o. Kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ ni o, ẹ sì gbọ́, ká lè mọ àwọn tá a máa sá fún. Ẹ ti understand? So put the list because of it. wà pé even if you, you are married or you are friend to a terrorist that you are going to be a partaker of the punishment also. That's the, the EFCC and the government of Nigeria have said that they have passed the law. So let us know the terrorists. Those evil ones, especially those of us on the, you know, some people that they already, they place them on the social media to be speaking for them. They have their speakers there. Okay? Then they are sọ̀rọ̀ see. Eh, one year wọ́n ní ẹnìkan jẹ́ Sego, I mean, ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀wọ̀ MC náà ni wọ́n one year. ní Èkó ìgboro Èkó tẹ́lẹ̀ ni. And we had the eh, MCs in America. America ò ní lè gbà yín. Ilé ò gbà ẹ̀ ọ̀nà ò gbà. Kò Otiye ti yé and again ọ̀rẹ́ Sego máa gbọ́ mo fẹ́ sọ fún ẹ ni Sego ati ọ̀rẹ́ to tó gbé owó tó wá fún ẹ sábọ̀dù ní social media ń MC náà ti wa tele tẹ́lẹ̀ rí àti Wàsíù ẹ̀yẹ tó máa ní kó máa fún wọn lówó tán place Wàsíù gbogbo wọn sì wọ́n reject wọn of recent nígbà tí ìwọ Sego wọ́n máa delete gbogbo yín at last last ni ìgbà tí ìwọ Sego tó dórí ìtẹ́yẹ tó débẹ̀ ìwọ ó pè wọlé sórí láṣà tó tún ṣe fídíò pẹ̀lú westerboard àbí bẹ́ẹ̀ kọ́ olùrà ti ó dẹ̀ wá ní Esabod dẹ̀ sọ pẹ̀lẹ́nu ẹ̀ pé fún Fun fún ní twelve million lẹ fún Esabod twelve good million lọ́jọ́ yẹn náà kẹ̀dẹ̀ lo pe aṣáájú ló sì ń bú wọn àwa ti sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ ẹ̀yin ọmọ ta àyàn wọn gáràjì yà àti wàásù ilẹ̀ dẹ́kọ̀ọ̀sẹ̀ fún nǹkan tẹ̀sán gbà yẹn less yes but lẹ́yìn tí president Bola Ahmed Tinubu So the president respect that mi Baba Ṣadé ó ti yé yín torí ngbà tẹ́ ti di president à ń pè yín dádì tẹ́ bá di president ayẹwo lè má power. wá láti bá pè yín dádì yóò àmọ́ dádì so lẹ́yìn tí wọ́n ṣe tán tí wọ́n wọlé tán di president ẹ sábà bíi pé wọ́n terrorist last year ó ń ṣe pé fún wọn burúkú burúkú ẹ̀yin dẹ̀ máa máa fún ẹni yẹn ní owó tẹ́ bá ti ní kí ẹ sábà máa bú wọn lórí social media then ẹ̀yin máa lọ sọ́dọ̀ wọn wọn ibi tó bá ti lọ kírun mọ́ṣẹ́lẹ́tẹ̀ máa lẹ́ẹ̀ ní access lé wọn ẹ máa lọ kí wọn ẹ wá post yẹn káàkiri media so that when people be thinking that you have a good relationship with them that you are not fighting and you be fighting him secretly the man is not a fool our president of Nigeria see things but it's not everything tí ọmọdé ló máa fi ń sọ̀rọ̀ ṣọtiyé ní tí ọmọdé fi ju ọmọdé lọ kò kí ń file lọ́wọ́ tó bá file lọ́wọ́ kò ní sọ bó ṣe máa lò ó fún ṣọtiyé tó bá file lọ́wọ́ kò ní sọ bó ṣe máa lò fún so ẹ̀yin ẹ máa gbé ogun tí wọ́n ẹ rẹ̀ máa ṣe you are going out àwọn tó ṣe lọ́jọ́ kìnìún àná tẹ́ máa máa fi pé ẹ̀sàbọ̀dù nation tí ẹ̀yin terrorist ẹ̀ pay place for social media tẹ́ ń fún lọ́wọ́ tẹ́ ń sponsor ẹ̀ tẹ́ máa máa lò bí ogun ṣọtiyé yín ẹ mọ̀ kan you are going to get ẹ máa sọpọ̀ yín nù so ti ẹ̀yin gbogbo ẹ̀yin onígbà nǹkan tó wá sí pé tẹ́ ẹ̀ ṣe nǹkan tó right yẹn ọ̀dọ̀ ẹ sábà lẹ́mọ̀ máa gbogbo àwọn tó lọ bẹ̀ lánàá nínú kàríyà political kàríyà àwọn lónìí gbóná wà they gone they are no longer they are no nowhere they are nowhere to be found again are you getting me they are no longer in existence wọ́n wà láyé bí aláìsí ni ó ti ye? awálẹ́ máa rè pé ẹ fẹ́ máa gbógun tẹ́ fẹ́ máa wa at the end ẹ̀yin lẹ́ ń ba yàrá yín jẹ́ nígbà ayé yín bá bàjẹ́ tán láyé wa ayé wa máa máa dán tí màá máa wà òkè torí normally i don't expect anything from anybody you understand me i don't expect anything from anybody but èyí tí n bá ṣe fún ara mi tọ́lọ̀ bá fún mi kẹ́nìbọ̀dì máa máa fipá gbà lọ́wọ́ mi àbí tẹ́ bá dẹ̀ fipá gbà kó fún mi that's it kó fún mi whatever tẹ́ bá ti fipá gbà àtẹ̀yìntẹ́ ti ṣèkà fún mi kẹ́ ẹ sọ fún mi kẹ́ ẹ fún mi padà kẹ́ ẹ sọ pé má bínú ìyẹn dá sí mi ò expect anything from any of, any of you ẹ̀yin ọmọ gáràjì ṣé so mo kọ́ fẹ́ sọ fún torí ségò ó pè wọlé sún abẹ́ ṣáàtì Esabod ìwọ àti Zaria Zaria is a terrorist okay ìwọ àti Zaria ó dẹ̀ fún ó dẹ̀ ní ẹnìkan ń talẹ̀ ó ń talẹ̀ ó dẹ̀ gbé fún Esabod Esabod dẹ̀ ni wọ́n san twelve million fóun you are not going to rule Lagos state I bet you alright you are not because ẹni tí ẹ ń fún lọ́wọ́ yẹn lójoojúmọ́ lóyìnbó president lójoojúmọ́ ló máa tẹ̀ sójú wọn ṣàkàṣàkà àwa ti sọ̀rọ̀ wọn nítorí ẹ̀yìn àwọn èèyàn tó jẹ́ olórí burúkú àwọn ọmọ gáràjọ yìí bíi mcb wàsíù wọn máa ṣe táwọn alókòdó disrespect wàsíù ra wàsíù disrespect me as a citizen of Nigeria as a woman a woman tí mo ń ṣe òwò mi jẹ́jẹ́ àtàwọn olórin yẹn wọ́n disrespect me lo destroy my business and they will tell me I talk and they say they hate you I hate all of you gan criminal like a shit I hate you with my with passion wọ́n máa sọ pé ẹ eh, kan bá ti ń ṣe kíní can't you see i'm going to put your list on this media canada don't pay me for it america don't pay me for it i will put your list and they will know if nigeria get you know where you can go to europe ibẹ̀ ni àwọn tó speak fún yín all the people the speaker that speaking for terrorists they live majority lived in europe especially at uh, dublin ẹ lè dublin now after all ìwé dublin wà lórí ìwé mc ẹ ọmọ máa believe people be afraid ni ètò ẹ̀pá níjọ́ ni ano. ẹ ti mọ wàhálà tó dé bá lé yín àtàyè yín ẹ rí ẹ tí ì jẹ wàhálà yẹn tó ẹ̀rẹ̀ tí mo bí tó máa ẹ̀dì tẹ́ bá tún pa anybody tẹ́ bá tún pa anybody yẹn mi pé gbogbo ìran yín máa run sí ó ti yé we say no to terrorists we say no to killing we say no to bullshit so someone olú me on behalf of my family that's my family me and my daughter that was Wasiu and there. So far, are there with us and we lost we, I lost the father of my baby in the along the along the line and it's not the, it's not even dead for for for fun and again for that eh we against some tó ọmọ tó personal assistance okay Ah, ní pé kẹ́ fi wá jẹ a mọ̀ pé tán bá ń pín tan ajá kò lè kan lè mọ́mù wa tán bá pín tan ajá kò lè kan lè mọ́mù wa. Okay? But we are still going to speak and save others. For what the enemy they have, the enemy have done to us. We are going to use that to speak for others. And I want to quickly give you this. And the reason why I'm going to speak for Canada and speak, Canada is my country. Myself, I want to come to Nigeria. Some people say, oh, if you come to Nigeria, don't come, oh, don't come, oh. <laughs> I'm not saying I'm leaving. I'm, I'm, I'm, I'm not, I'm not going to renounce Canada. Yes, if you come back, tí àdúgbò kan ò bá gbẹ̀yàn, yàn á lọ sí àdúgbò bòmí. But you don't understand me. But don't come to Nigeria, you cannot be in my list. I'm not part of them. The criminal should, should be the one to be called and be resist. Not the righteous. Wọ́n ní a new ògo ní òkè Olúwa a ta ni ò lọ sí ibi tó dára, tí ò lọ sí orílẹ̀-èdè Nàìjíríà tó wọ́n máa wọlé jáde. Wọ́n ní tó bá ní ọwọ́ mímọ́ tí ò pa èèyàn rí, tí ò sọ àwọn èèyàn jókòó láti máa ṣe tẹ́rọ́rìsì lórí Facebook àti lórílẹ̀-èdè Nàìjíríà tó sọ tó tọ̀rọ̀. O ní orí àyè àti gbígbé dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì rìn tí ó sì yàn. Torí pé a fẹ́ kí tẹ́rọ́rìsì kò kúrò ń bẹ̀ káwọn èèyàn So don't come báwo ọlọmọ mbẹ a máa dìpẹ lọmọ kò sẹ́ni tó lè ṣe wèrè wọn kì í ṣe wèrè wèrè wí ṣe yú bẹ́ẹ̀ ni ẹni gbógun yẹn ṣe ìlọ wọn máa ní kí ni kò kéré gbà pé ẹ máa tó bá pa ó ní àwọn kan yóò gbúdọ̀ tọ́ṣẹ nìkan nínú wọn tó bá tọ́ṣẹ millions of you will be will be ruined by God Almighty because the Almighty God is is a mighty warrior the savior, the mighty warrior the great in battle ọba tó lọ sójú ogun tí òṣèbátú kankan nù rí ògbèjà kẹrù ògbóníjà ó máa máa wa lọ́wọ́ sọ pé títà ni mo tí ì mo ṣe mo tí ì mo ṣe bẹ́bẹ̀rẹ̀ nẹ̀ no no not yet. now let me tell you iya. nígbà tí wọ́n pa ẹnìkan ní Ọ̀ṣọ́dì saria sáré wá gbà yìí mo ti ń gbélé Zaria but mo ti parí ilé mi ó sáré wá South Africa wọ́n bẹ̀ níṣẹ́ wa South Africa ó sáré wá South Africa South Africa ló sáré wá gbogbo àwọn ọmọọṣẹ́ tó ń bá wa ṣiṣẹ́ ta máa ń ẹ̀bùn gbà yẹn àwọn ọmọọṣẹ́ ta mí ni pé wọ́n bá ríṣẹ́ wọ́n bá lọ gbaṣẹ́ kan wọ́n lọ sọ́dọ̀ customer wọn ní ah dádì àwọn ti gbéṣẹ́ kan wá mọ́mì ẹ jẹ́ bá wa sọ fún dádì kan bá wa ṣiṣẹ́ wa ẹ jọ̀ọ́ èyí tó bá dẹ̀ lè pè mí mọ́mì tó ti mọ̀ mí láti àwọn pè mí ní mọ́mì màmá Bukola èyí táwọn èèyàn máa ṣẹnu yàmà yàmà ẹni olórí burúkú wọn máa bá mi sọ̀rọ̀ ẹni à wọn màmá Bukola yes wọ́n ní kán hẹ̀bù nígbà tó débẹ̀ gbogbo àwọn ọmọọṣẹ́ tó ń bá wa ṣiṣẹ́ àtàwọn tá ń hẹ̀bù àtàwọn tó súnmọ́ wa gbogbo pátá ló lọ bá ní Victoria lẹ́yìn tó lọ bá yẹn lára àwọn tó lọ bá àtàwọn tó ń lò ń gbà yẹn ló ṣàrọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kiri yẹn tán ni ọmọ tí wọ́n lò tí ọwọ́ ẹni tí bàbá Bùkọ́lá kú sí ní on the first two thousand and twenty-one yẹn ọwọ́ ọmọ union tó ń ṣiṣẹ́ ní sọ̀lọ̀ tí wọ́n lé wọ́n ní wọ́n jà South Africa ọwọ́ ni how about ló connect i mean báwo ló ṣe wá jẹ́ owó union ló kó sí tó wá the pa personal assistant sí bàbá fún bàbá ọmọ mi ṣé irọ́ ni ṣé irọ́ ni tó pèrè látẹ̀wọ́ lógún ṣé irọ́ ni tó bá tún yá sí wọn sáré lọ sí amẹ́ríkà wọ́n wá máa ṣe bí ẹni tó gùdù lamẹ́ríkà wọ́n fẹ́ lọ́wọ́ ẹni tó máa padà nù tó máa tún kó mọ́ra South Africa àwọn tó jẹ́ tọ́ọ̀gì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé criminal àwọn ti fi criminal àwọn parẹ́ wọ́n wá padà di ẹ̀hùn náà lẹ́yìn tó ń lọ sí South Africa yẹn ní majority àti gbogbo wọn àti eh, pàṣọ gbogbo àwọn tó lọ kí wọn gbogbo wọn yẹn gbogbo àwọn yẹn wọ́n ní wọ́n di aya assassin ni o wọ́n ní wọ́n di kí lorúkọ ẹ̀ àwọn tó máa lọ gba mọ́tò ní ìlú Mozambique àmọ́ ìkan nínú Sunday tí mo sọ ọjọ́ ẹ̀ kì í ṣe rẹ́ o ọjọ́ kan tẹ́nìkan padà rí tó rí pé ó ń dọ̀bálẹ̀ fún mọ́kìnrin ẹni ẹ sáré pè mí ni mọ́mí búkì ṣé ẹ mọ̀ ti kò ní South Africa for the some some years ẹ mọ àwọn bọ́ọ̀sì o wọn àwọn bọ́ọ̀sì wọn ti di ẹ̀wọ̀n náà o wọn ti lọ sí Mozambique wọn ti lọ máa wọn máa jí mọ́tò gbé ní South Africa wọn gbé lọ sí Mozambique wọn ti ń pààyàn wọn ti ń ṣe kidnapping bẹ́ẹ̀ ni mo sọ fún yín Bible lélẹ̀ kì í ṣe pé mo fi bà wọ́n jẹ́ to God who made me all these people are not worthy in society kí lọ́mọ wọn kí lọ́ wọ́n ti wọ́n ti kọ́ṣẹ́ wọn mọṣẹ́ ọmọ tí Basira ó kọ́ṣẹ́ ọmọṣẹ́ láti bá tèèyàn jẹ́ kò lè ṣòro fún torí nǹkan tí tí bàbá ẹ̀ bá fẹ́ ba ti obìnrin eléyìí jẹ́ a lè dànù sígbó òun náà máa tẹ̀lé lọ á dẹ̀ máa lọ kọ́ ni eh, ẹ fún wa níyàwó wa àná bí ìlàfẹ́ ẹ̀yìn o omi ń bẹ nílé bàbá mi ìyàwó ò ní rodò mọ́ ó máa wà nínú gbogbo bọ́n ṣe fẹ́ ó dẹ̀ ti mọ̀ bọ́n ṣe máa bayé plan tó ṣe máa bayé ẹlòmíì jẹ́ yẹn the all these children the, the father put them in routine in all these things so we are going to say no to all this killing bullshit so if that time if I been a blogger Although it may be dangerous for me there, but this are corporate time. We give thanks to God for whatever that's happened. Everybody will die one day, but a mi oniku ní oniku. If you don't buy den set, don't buy love for plan fún mi. Ìwọ ni kú kan, don't buy love for plan ikú fọ́mọ mi. Ìwọ ni kú kan. It's not for me and my child. Okay? Because me ò bá ti yanje tí mo sọ náà ló ní káyé èèyàn lè dá ti tèmi nìkan. Tó bá jẹ́ pé minute tèmi nìkan ni, I'll just be looking. Káyé àwọn èèyàn máa fọ́ mọ́ yọ kó dẹ̀ máa bàjẹ́ fún kò sí tó kàn But búburú kan ni ṣubú lù mí bẹ́ẹ̀ ni àrùkárùn kí ó sùn mọ́ ilé mi náà sọ. Èmi àtàwọn olólùfẹ́ mi àtọmọ mi tó yẹ mo súre fún gbogbo àwọn alágbára tó wà nípò ní orílẹ̀-èdè nàìjíríà tó fẹ́ kó orílẹ̀-èdè nàìjíríà dára ọlọ́run yóò bá mi dì í mú yóò di èmi náà mú yóò di àwọn ọmọ mi mú yóò di ilé wa mú yóò di ọ̀nà wa mú yóò di aya wa mú yóò di ọkọ wa mú yóò di ọmọ wa mú yóò di ìwòmọ gbogbo nǹkan wa yóò dì í mú orílẹ̀-èdè náà yóò dára yóò gbà ọlọ́run tó da ayé àti yóò gbà lọ́wọ́ ogun àti ìwà búburú ẹ jẹ́ fún yín ní àwọn fásitì lónìí lórí ẹ lè rí lóríṣiríṣi you can read Jeremiah twenty three verse one read You see, you can read. If I want to be giving you, you know. You understand me? If I want to give you a lot of verses, study it and know people, kind of people that qualify to be in position, not people that just bàbá ẹ wà Okay. Wọ́n ní mo ṣe kọ́kọ́ fún yín ní mo kàn fún yín lẹ́sàmpù ni o, kì í ṣe bóyá mo ń gbèyà àǹbọ̀dé o, kò sẹ́ni bọ̀dé oní kò sí pọ́líṣíà tó fún mi lówó rí bí ṣe wà. Àbí wọ́n fún mi lówó everything mọ̀. But I àwa ti back kádàrá, I'm not expecting anything from anybody. I'm expecting what we want the country to be okay. Because the Lord, when they, anything that happened to you, that's part of your ministry. They dealt with me and the Lord want me to be speaking about for the other people to be safe and also for my generation to be safe. For the Nigeria to be saved, to be liberated, may Almighty God all the people, the people in power God is using now. May Almighty strength you, Baba, no more strength you help ẹ uh, hmm, pàtẹ́wọ́ fún bàbá ibi lórílẹ̀‐èdè sì máa dà ẹ mọ̀ pé <laughs> ẹ̀yin ẹ̀yin mọ káfárá nìyàn ẹ dẹ̀ máa fẹ́ ẹ fẹ́ kí ẹ má máa kariwo họ́ ìnira kékeré ni but you can sit down and torture people for donkey years and you don't want any evil to happen to you. so gbogbo yín tẹ́ ẹ máa ń sẹ́ni twelve million yẹn àwọn tó sẹ́ni lọ́jọ́ kìnnìkan wọ́n fẹ́lì ẹ máa fẹ́lì ni so alátakò tí mo jẹ́ lónìí mo dàbí alátakò fún ọmọ náà tí ẹ bá gbọ́ yóò ṣe yín níbi yóò ṣe yín níre tẹ́ ẹ bá sì gbọ́ náà a ti sọ yín náà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run tó bá sì jáde lọ kò ní padà wá bó ṣe wá ayé àtọ̀run ni ó máa kọjá lọ ọ̀rọ̀ ọlọ́run kò ní kọjá So the word is enough for the wise. Bye for now. May the grace of our Lord Jesus Christ, love of God. and you Ẹ̀yin olólùfẹ́ tèmi káàkiri àgbáyé. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá fẹ́ ire. Káàkiri àgbáyé yeri kapo sotaya baba. Negede bo tẹ́ fẹ́ kí bí bá èmi àtọmọ mi. Tẹ́ fẹ́ tẹ́ fẹ́ kí ṣe rere. Tẹ́ fẹ́ kí làlùjọ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kó lede yín náà dára. Tẹ́ kí ṣe bí àti ìkà. Marika po sotaya baba mo gbàdúrà fún ara mi àtọmọ mi àti yín lórúkọ Jésù ibi òní bá wa o. Ẹgbẹ̀rún yóò ṣùgbọ́n ní tòótọ́ ní apá ọ̀tún àtàkùn òsì ẹgbẹ́ wa gan ní apá ọ̀tún àtàpọ̀ òsì bẹ́ẹ̀ ni ní ẹ̀yìn àti iwájú ṣùgbọ́n kí yóò súnmọ́ ilé mi àti ọmọ mi àtẹ̀yìn lágbára kristi àbọ̀ ọlọ́run dájú lórí wa ọ̀run yóò ràn wá lọ́wọ́ níbi tó ń sọ pé ní sí ọ̀nà àwọn tó dúró tó ń wọn di ọ̀nà tó ń sọ pé tá a bá ti <laughs> tá a bá tẹríba fún wọn ní ṣí hmm pé tá a bá ti gbà fún wọn wọn ò ní jẹ́ ká kọjá lórúkọ Jésù ọ̀run mú wọn búdòsà ọ̀run ó kílẹ̀ wọn kó lọ́nà lórúkọ Jésù ọ̀nà ayọ̀ sí fún èmi àtàwọn ọmọ mi àtẹ̀yìn olólùfẹ́ mi fún orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ ni a lo àlù alọ́sibí gíga ànírẹ̀yìn ẹni bá bá ọjà ọ̀run bá wọn ọjà ẹni bínú sí ọ̀run bínú sí wọn bẹ́ẹ̀ lórí kò ní í padà ó yá ìwọ ti ara nìyẹn tó wà nínú ìwà mímọ́ àti òtítọ́ tí àwọn ìka sì fara ní kókókókókókó tí a fara ní kókókókókókó mo súre bí ikọ̀ àti ìríjú Ẹlẹ́dùmarè pé àwọn tó fara ní ọ̀run gbàgbára lọ́wọ́ wọn ẹni fara ní mi tó fara nọmọ mi ọ̀run gbàgbára lọ́wọ́ gbogbo wọn gbogbo ìwọ tó wà nínú ìnira tó jólólùfẹ́ tèmi tó fẹ́ràn tèmi tó fẹ́ eré fún mi ó yá ara tù ọ́ ìwọ tó ń ṣàìsàn ara ọlọ́run wù ẹ́ sàn agbára ìwòsàn láti orí ìtẹ̀mẹ́mọ́ ó balẹ̀ ayé ẹ látòkè ìsàlẹ̀ máríkà poso táyà àbádé ń ogun ẹ ò ní di tèmi temi ò ní di tiẹ ogun tèmi tán ogun tàwọn ọmọ mi àṣẹ ogun ẹ láṣẹ wọlé ogun tiẹ náà ilé gbé mi ìwọ rìn ó yan èmi náà rìn mo yan àtẹpẹ la máa tẹlẹ ìpẹ bẹ́ẹ̀ lórí kò ní í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 in this land all over the world gbogbo ìlú tó ń jagun ọlọ́run jẹ́ kàlàfíà jọba àwọn ọmọ tó ti sọ bí wọn náà ọlọ́run bá mi tù wọn nínú yẹ́ríkà pàṣẹtàyàbá those who lost their parents on the battle yẹ́ríkà pàṣẹtàyàbá negerebo lord comfort them console them be with them play the role of father yẹ́ríkà pàṣẹtàyàbá save them put smile again in their faces in Jesus' name also I'm part of those who lost father in the battlefield. Father, console me. Console my daughter. And those people like that, the one that are still minor, the one that cannot speak, Father, console all of us. Be with us in Jesus' name. But don't forget, you governors, you president, you prime minister, you are the father of those who are fatherless. You are the mother of those who are motherless. You are the supporter of those who have no supporter. Continue. The Lord will strengthen you in Jesus' name.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 with favor, with goodness, with testimony, power, with oaths of heaven, with good people that they have destiny. Oh, both now forevermore. Amen. Amen. Amen. In Jesus' name. Seven powerful. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. You go for Jesus. I will rise and shine for my light has come. Bye for now. Love you guys.